Who give you information say people dey here for Shaki to make you come? Hey! Ah! Kí la tún kàn yìí kẹ́ ẹ? Gbogbo ẹ̀yin èèyàn, ẹ súnmọ́ bí ẹ wá bá ń gbọ́ yìí lati ba ọlọ́pàá afurasi takuntakun láti gbá àwọn afurasí yìí mú. Léyìí tí wọ́n lọ mú wọn ní àdúgbò kan ní ọ̀nà gbọ̀rọ̀ tí wọ́n bá oríṣiríṣi oògùn abẹnugọ̀ngọ̀ lọ́wọ́ wọn. Àwọn afurasí tá kan wà láàrin wọn tó pèrè ọ̀nà wọn lé alóyin lápá ní tí a sì rọ́mọ Tèdè kan láàrin wọn ọ̀kan náà afurasí yìí sọ pé Tèdè ni wọ́n ti tẹ òun nífá tí òun ti fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ oògùn yìí bóyá màmá rí olóńgbò àáké oògùn oríṣiríṣi lọ́dún mi tó ti lọ gbá wọn nígbà tí àwọn èèyàn ta àwọn ọlọ́pàá ní kásọ́rí pé àwọn afurasí yìí ń ṣe bí àwọn ajínigbé ṣùgbọ́n ọwọ́ ti tẹ̀ wọ́n báyìí ẹ rí pé àwọn agbódegbà ni wọ́n fẹ́ jẹ́ ìlú Ṣakí ẹ ẹ jẹ́ kí a ṣe é ní ojú ni Ọlákànfin ń ṣọ́rí bí a ṣe ń bá arákùnrin yìí sọ̀rọ̀ tó kò fi olóńgbò ọwọ́ rẹ̀ lẹ̀ sọ fẹ́ dọ̀fẹ́ àmọ́ àbí wọ́n fi ṣe nǹkan àmọ́ ṣé pẹ́ẹ̀tì ni àmọ́ bẹ́ẹ̀ ni wọ́n ya àwòrán oríṣiríṣi sí apá ara wọn sí ọwọ́ ẹ̀yìn àtọ́jú tí ẹ bá kófìrí àwọn afurasí kankan ní agbègbè yín ẹ jẹ́ kí àgọ́ ọlọ́pàá tó bá súnmọ́ yín ẹ jẹ́ kó gbọ́ tàbí kí ikọ̀ ṣàkífọ̀ gbọ́ sí i àti delta ni wọ́n làwọn ti wá àwọn Ìgbò nígbà tí àwọn kéèsì ajínigbé yìí ń ṣe lemọ́lemọ́ ní àsìkò yìí ó gbà ká ṣe àfúrásì àwọn bá kalọ̀ kẹfí gbọ́ ọ̀rọ̀ tí wọ́n gbọ́ ní ẹnu wọn. fifty ẹ̀fọ́ ifá ìyá yìí ṣáké ògidì olú tẹ́lẹ̀ níjọ́ lọ gbódù. twenty eighteen twenty eighteen lọ gbódù ta ni olórí fani ní tẹ́lẹ̀. ta ló tẹ̀ ta ló tẹ̀ lódù. who praise you odù. Ogidi Ajayi and eh, Ogidi Olu and eh, those other Ifas eh, those other awards and Igbagem that the one that they do the coronation with Igboho and everything. Okay. It's not this year, oh, it a long ago. Oh. Okay. So you know, you've been attending to people? not at to people. No, I just me I be my family countryside so from my mama side I be first born and the life and get every person fear too. So this one uh, I know they attend to people I just try do this thing chop for morning and pray for myself protect one two, one two, one thing. Okay. And this sign? No, no, this one. Uh, this no, sign, the sign, the sign, the sign. Ah, irritate, uh, uh irritate me. SMG, méjì. yeah ẹsẹ̀ méjì. from that side from other side. so àwọn yóò tẹ́dẹ́ ọmọ ifá ni. kí ló lóko yín. wàsíù ọ̀dọ̀ gidi dàsí yọ ẹ fẹ́ ṣe ifá kò sí àwọn fa. ok ok yẹ fún wẹ Ṣakí yìí nǹkan Edo State who give you information say people dey here for Ṣakí to make you come. Me. Who gave you information to make you come down? To come down to Saki. No, no, not you. No. Uh-huh. No, we, we, I came for, ah, for the festival. festival uh, when did you do the festival? The, uh, I do on 20, 21 to 24. You don't finish you. Oh. Now to go, I mean, as I tell us, when I do when I go out. So. Where did you do it, Shaki or? Today now, it's today I do it. February, this uh, January. January. January. even to me i just idea i dey go different from here. dem dey go make them go start to go house e be like say i go sharp fámìlì kan náà náà bọ̀ láì sí ti bíbá ìlú ti ìbílẹ̀ epo àdúgbò ọmọ kẹ́mi. ok ok ṣe ẹ̀yin ni tẹ́lẹ̀ níbo ni tẹ́lẹ̀ ilé ògidì. ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe àwa tá a jálàwọ̀ àwa tá a jálàfà àwa tá a jẹ́ àwọn tó ń ṣiṣẹ́ fún yàn ẹ ṣọ́ra pẹ̀lú àwọn tẹ́ máa ṣiṣẹ́ fún àwọn tẹ́ ń ṣiṣẹ́ fún ìlànà wàá fi àwọn kìnìún bá àwọn ọmọ yín sùn àbí fi ṣe oògùn tó máa ṣe tòṣá fáwọn ará ilé yín àbá àwọn mọ̀lẹ́bí yín nítorí náà pé ọjà ṣe pẹ̀lẹ́kùtù tẹ́ ẹ bá rí àwọn afurasí ní agbègbè kan níbi tí ẹ bá wà àbí ẹ bá wọ́n ń wò pé ẹ ti ń rójú ti ẹ̀ rírí àbí ẹ bá ń worú òye báyìí ẹ jẹ́ kí àwọn tó jẹ́ àwọn adarí àbá àwọn tó lẹ́tọ̀ọ́ sí láti gbọ́ ọgbọ́n ẹ ṣe ìwúwà tẹ̀ wà ìlú Ṣakí ò ní mi ni Adékúnlé hamlawa títí tẹ mo fi àti túbọ̀ mi lẹ́ẹ̀kan sí orí yìí ẹ ṣé. tó ẹ mà káàbọ̀ o títí wá dìgbà míì táwọn ìjọba àfojúrinjú lórí ìkànnì Wo TV pẹ̀lú àkọ́tún ètò gbàǹkangbì míì ẹ ti mọ̀ mí kí n má wulẹ̀ dárúkọ ara mi mọ́ èmi ń lọ mò ń padà bọ̀ ẹ̀yin náà ẹ má kó lórí ìkànnì Wo TV àmọ́ ẹ má bá mi like ẹ máa share kẹ́ dẹ̀ subscribe títí wá dìgbà yẹn ń kọ́ ire o.